ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إنه أنقذ الله سبحانه náà ní ká ṣe dáadáa sí àwọn òbí tó bí wa òbí wa lọ́kùnrin àti òbí wa lóbìnrin a ò gbọ́dọ̀ ṣàìdá sí wọn ọ̀rọ̀ burúkú ọ̀gbọ́dọ̀ tẹnu ajáde sí wọn bàbá rẹ̀ màmá rẹ̀ kò sí nínú ẹni tí ọmọ bọ́ sọ̀rọ̀ tó mọ̀ kò sí àbí tó mọ̀ sínú fèrè láti fi sàmì pé nǹkan bọ́ sọ kò wù ọ gbọ́ bàbá àmọ́ wù ọ gbọ́ ó fara balẹ̀ láti tẹ́tí gbọ́n tí wọ́n ń sọ èsì dandan ni kó jẹ́ gbogbo tí wọ́n máa bọ́ sọ ní gbogbo ìgbà láti gbọ́ mọ́ràn yẹn kọ́ ọ̀rọ̀ ra rẹ̀ ọgbọ́n tó fẹ́ bọ́ sọ kó tó di pé wọn náà ní àǹfààní láti lè sọ àsọlé ẹni tó bá ní lọ́kàn jẹ òun náà làwọn àwọn aradaràda pálapàla tá a gbọ́ pápá kan nínú àwọn ọmọ wọn ń hù sáwọn òbí wọn pàápàá màmá wọn ẹnìkan sọ pé tí àwọ̀ bá tẹ̀lé láàrin màmá wọn tẹnìkan wọn jọ bí àwọn kò ti sẹ́rí tó ti màmá ṣubú kò ti sẹ́rí tó gbáyà létí kò ti sẹ́rí tó fún aṣọ mọ́ màmá lọ́rùn la hawla wala quwwata illa billah tó bá pọ́ ọmọ táwọn èèyàn bí wọ́n ṣe wàhálà gidi lórí àtibí wọ́n ro oyún rẹ̀ ká fún iye tán fi rú ká yọba máa ṣe bẹ́ẹ̀ sóbi rẹ̀ ìnáwó àdá tóbi olóbi òfin ní tẹ́ lọ́wọ́ ọlọ́ àwọn ọmọ burúkú bá òbí rẹ ọkàn wọn balẹ̀ ipò lè sọ àwọn ní sùtà ńbọ wà lọ máa rí kẹkùsì kò sọ máa rí kọ́bọ̀ lára rẹ ọmọ burúkú ọmọ jáde-jáde ọmọ kọ́mọ tó ti ya gara wa àṣetí làkà ìbá ń bẹ lórí ọmọ òbí rẹ ọmọ bá sọ̀rọ̀ yọmọ gbé wọn lẹ́nu sọ̀n wọn bọ̀sibọ̀sì pé mọ́wọ́ rẹ ó fi gbá ìyá tiẹ̀ lójú wọn mọ́wọ́ rẹ o fi fún ìyá rẹ lọ́rùn ó ti ìyá rẹ ṣubú wọn fẹ́ sórí ibú ni. kódà ká pé òtẹ̀ wá lẹ́sìn rárárárá ńbò lánú wà ńbò lánú wà sí màmá tó bí ọ ohunkóhun màmá yẹn ọba àti ìwọ lọ́wọ́ àìkú ń lu màmá rẹ̀ alẹ́kọ̀ọ́ ní sọ̀rọ̀ káríru eléyẹn fọ́nrán màmá rẹ̀ lókun ọmọ á ṣe kòkókò fún wa. ẹ sì máa fún àwọn wa burúkú rádaràda ọpọlọ àwùjọ tí wọn bá ti lẹ́sìn náà lẹ́sìn máa gbọ́ pé lórí ibú kan ó fi ìyá rẹ̀ gún sẹ́ olórí burúkú kan ó fi ìyá rẹ̀ ṣògùn owó wọn á ní bó lẹsẹ pọ lórí ibú àní tí kankan bá tún bẹ tó burú jùlọ ìwọ ni ọmọ òkú ọmọ àdánù owó ibú wo lọ fẹ́ ní tọ́pẹ́ ìyá rẹ̀ lọ́wọ́ fi ń fún tẹ owó àdánù ọlọ́fẹ́ ní tọ́pẹ́ ìyá rẹ̀ ló lò fún wọ́n tó ṣe kókò ní kí a fún ọ láti ayé dàlù kéèyà mọ́ owó fowó lọ́fẹ́ ní kí lọ́fẹ́ fi ṣe àwọn òbí wa àyè tó lọ́wọ́ gbé wọn sí kéṣe kékeré ìwọ tó lọ́wọ́ fi fún wa tó ní ká máa fún wa ní sáwàdà olúwa ni wọn gbọ́dọ̀ máa bọ́ sọ̀rọ̀ kọ́kọ́ sọ pé kàì kàì ó sú mi súnmí ọ̀sọ́ kó súnmí ọ̀rọ̀ tó sọ ló túmọ̀ síbẹ̀ ó ti wọ́ gà ó. olùwàlú wọlé aṣọ kò lọ́kọ̀ máa ọ́ ó gbọ́dọ̀ sọ báwọn bí rẹ káì àtẹnumọ́ wọn ti pọ̀ jù wọn náà máa bó ṣe máa tẹnumọ́ nǹkan tẹ́lẹ̀ nígbà tó wà ń kékeré súwìtì lọ́fẹ́ mu ṣé o mú bàbá rẹ kọ́kọ́ bọ náà bàbá ẹ ra súwìtì fún mi bàbá ẹ ra súwìtì fún mi bàbá ẹ ra fún mi òsì ń tìtorí pàṣẹ jù rẹ máwọn tọwọ́ bọ náà wọ́n lù ọkàn fẹ́ pọ̀ bàbá tẹ náà tó á dàgbà ní ìdí bàbá kan béèrè nípa torchlight fáwọn torchlight tó a di wàhálà wàhálà bàbá ti pọ̀ jù ṣé wò lè ra torchlight fún wọn ò lè ra torchlight fún wọn ò lè ṣàánú òbí rẹ̀ ó sì dájú gbogbo ẹni tó bá kọ̀ láti ṣàánú òbí yóò ṣàánú ẹni tí ò tóbi ebi ọmọ tó fẹ́ fẹ́ tó lò wọ́n fẹ́ fẹ́ ọ tó wá ní kẹ́ máa dọ́rẹ̀ tí wàá máa jọ́rẹ̀ rẹ̀ lọ́kùnrin fún ọmọ jọ́rẹ̀ rẹ̀ lóbìnrin ó ń zìnà ọmọ yìí tó ti rà fún sólà ó ti ṣe sólà ti lè rẹ̀ torchlight kò lè rà fún bàbá rẹ̀ olórí ìbú èló ni wọ́n ń ta sólà èló ni wọ́n ń ta torchlight bàtà sírò owó tó fi ṣe sólà ó jẹ́ one point five million. wọ́n á ní kó ra torch light fún bàbá tẹ́tí gbogbo ẹ bá wọ́n àríwẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà o sì fẹ kú dáadáa ọ̀fẹ́ wà dáadáa torí de wà ó kó kálukú wò ó ní ṣàìdá sóbì sọ ara rẹ̀ ọmọ rẹ̀ sẹ́rí rẹ̀ ní sílù ìyá ní sojú ọmọ náà ó kó ní kéré ọmọ lọ fún un. ṣebí a ti gbọ́ nípa ẹni tó kó ìtọ̀ lásán ló fún bàbá tiẹ̀ mu ọmọ tiẹ̀ sì fún gbẹ̀mí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni wọn náà nǹkan tó ń ṣe yín yóò lẹ́yìn àwọn òbí wa àyè àpọ́nlé àyè ọwọ́ pẹ̀lú wọn fẹ́ ká máa tò wọ́n sí. a ò gbọ́dọ̀ sọ wípé ti bàbá yìí ti sú mi ìyá yìí ti sú mi tó pa wọn ni ẹ̀rí pé ọmọ mi àtijọ́ ni bàbá rẹ̀ ti ní kọ́ wa tọ́ lọ àtijọ́ ni ìyá rẹ̀ ti ní kọ́ wa tọ́ lọ tí bàbá ń bá wa kú olórí ibú yóò lọ ra màálù kára ẹgbẹ́ ọmọ lóòkù àbí wọ́n lọ pa bàbá yẹ wọ́n lọ pa bàbá yẹ bàbá mi wà tó ẹ pé wàrà lásán ní bùkátà láti máa jẹ lẹ́ran fún òfin lọ fún òfin lọ ọmọ burúkú ọ̀hún pé bàbá ń kú wọn pa màálù tó sì yẹ sẹ́yìn náà bá jẹ́ bàtẹ́yìn náà màá dúkẹ́ máa jòkú lọ ọmọ burúkú ọmọ òfò ọmọ àdánù à ń lọ ibi tọ́jú ọkàn pẹ̀lú bàbá kan bàbá ń sàpá ni kí ọlọ́run forí jì wọ́n bàbá ń sàpá sọ fún mi pé sẹ́ mo mọ ń dọ́fà tán fi dí títì mo ní mà wọ́n ní màmá kan ló kú ní ilé kàmbẹ́ tí mo mọ̀ pé màmá yẹn tó fi kú ọ̀rọ̀ ọmọ rẹ̀ kan kódà kó tẹ̀ ṣe pé ẹ̀dọ̀ ni wọ́n máa lọ tí màmá wọn á máa fún omi rẹ̀ mu màmá yẹn ò rí olókùn nìkan ni wọ́n di títì o torí rẹ̀ wọ́n ti dé màlúù mọ́lẹ̀ o láì láì lọ irú àwọn ọmọ burúkú wọ̀ ọmọ tí ò láàánú òbí ìyí tí wọ́n ń ṣe wọ́n ní pé kí wọ́n kú lẹ̀ sẹ́nà kakúkú ṣe gbogbo ẹ̀fọ́ kí lẹ̀ ń ṣe pọ̀ ọ̀sọ́jú ìyá rẹ̀ ọ̀sọ́jú bàbá rẹ̀ wọ́n wá kú tán ẹ̀ wọ́n á má sọ wọ́n kú tán ẹ̀ ń gbá àwọn ìmàlú sọmọ rere ni ẹ sọmọ rè é ń tẹ̀yìn ń ṣeun ẹ̀yìn ń ṣe palẹ̀ mọ́ ẹ máa palẹ̀ mọ́ ọmọ yóò ṣe jù bẹ́ẹ̀ lọ ọmọ yóò ṣe jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ojú dájú sáwọn òbí tó bí wọn ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ ọ̀dà àkọ́dà àwọn káàkiri bí ṣe dáadáa sí wọn tẹ́lẹ̀ bá túká lálàáfíà gbogbo àánú tó sì fẹ́ ṣe náà ètò ọba nákù náà ni o ètò ojúlówó owó wọn máa kókó bí o ètò nákù ni o egbèsirégé egbèsirégé o tọrọkọ́bọ̀ títí tó kù náà ni o lọ́rọ̀ àfi lọ wọn o ló tún wọn hùwà burúkú sí wọn. olùwádàkùn tó wá lọ máa rí fáwọn òbí wa táwọn òbí wa lóbi rere fáwa náà olùwádàkùn mẹ́jọ á sì ṣe táwọn òbí wa. sànù wa wọn jà tara wọn wọn náà subahana kọlọ ọhúnmọ wọn bẹ hàmdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.